كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أم أنت سواجلوري ilẹ̀kùn àbáwọlé marriage kí ni àbáwọlé yìí òun náà ni wípé tọkùnrin bá rí obìnrin tó wù ú kí ni ìlànà Islam nípa báwo ni ká ṣe wo rẹ ni báwo ni ká ṣe bára ẹni sọ̀rọ̀ kí láàlà tó yẹ ká ṣọ́ ṣíṣe tiwa ò fi yàtọ̀ sí àwọn aláìmọ̀kan ẹ̀sìn tó jẹ́ pé tí wọ́n bá ti wúra wọn ògede pé wọ́n ti láníyàn pé àwọn fẹ́ fẹ́ra ni kì í ṣe páwọn fẹ́ ṣe ìranù wọn a máa fira wọn sílẹ̀ fún àṣetánilò tẹ́lẹ̀ á sì máa sọ fún wọn pé kì í kíkú ṣe páwọn fẹ́ ṣe ṣìnà márèèjì náà làwọn fẹ́ ṣe ṣùgbọ́n kí márèèjì yẹn tó wáyé wọ́n á ti dá ààlà ọlọ́run ọba kọjá nípa àìmọ̀ pé àníyàn pa afẹ́fẹ́ra yẹn nìkan kò jẹ́ àwíjàre lọ́dọ̀ ọlọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn aláfẹ́sọ́nà máa ń kó sí so afẹ́ káwọn ọ̀dọ́ máa gbọ́ ilé yìí tí wọ́n lè máa mọ tó tọ́ káwa tá a jóbi náà ó máa gbọ́ ká lè máa mọrú àṣẹ tá a máa pa àwọn ọmọbìnrin wa. Màwọn ní àkọ́kọ́ náà ni pé ǹjọ́ tí ẹ̀ ṣẹ̀tọ́ hal yajuzu an-nazaru ila al-mahbubati bi shahwa aw at-talazzu bi dhalik wọ́n ní tá a bá fẹ́ fẹ́ obìnrin sọ́nà wípé a ní láníyàn láti bá so yìgì kójìṣẹ́ ọlọ́run ọba ní yóò máa jẹ́ sábàbí ìgbàláàyè fún wa wípé ká wò ó ká tẹjúmọ́ dáadáa wípé ǹjẹ́ àníyàn tí ànábì fi fún wa ní ìgbàláàyè yìí tọ́lọ́run ti gbà wá láàyè ká ṣe bẹ́ẹ̀ ṣàníyàn pé ká lè máa wá adùn látara pé à ń tẹjúmọ́ wọn ni àbáníyàn pé ká lè fi mọ̀ bóyá ń tọ̀hún dáa tó fúnni láti fẹ́ àbí kò dáa tó èyí tó pọ̀ jù náà àwọn àfà tí wọ́n tiẹ̀ fẹ́ ó fẹ́ jẹ́ gbogbo wọn ẹnu wọn kò lórí pé ọlọ́run ọba ò fún wa nígbà láàyè ká wo obìnrin dáadáa bí ò ṣe pé nítorí ká lè mọ̀ bóyá ó tọ́ fífẹ́ àbí kò tọ́ so ní máa wá darí ẹ̀mí láti máa fẹ́ fi wíwo irú obìnrin bẹ́ẹ̀ jẹ̀gbádùn ara wọn ni ó ṣe wọ̀ bó tiẹ̀ jẹ́ pé àǹfààní tó wà nínú kátẹjúmọ́ kárí nǹkan tí ó wù ẹ̀mí wa ó pọ̀ ju aburú pé aláàfẹ́ sá fún fìtínà lọ àìjẹ́ bẹ́ẹ̀ kìbá tí máa tọ́ kí ká tiẹ̀ máa wò wọ́n ká tó fẹ́ wọn ṣùgbọ́n ọba tó ní ká rẹjú sílẹ̀ níbì kan tó ní wa kullil mu'minina yaghuddu min absarihim tó pa aṣáájú ẹ̀dá láṣẹ pé kó sọ fún wa káwọn onígbàgbọ́ òdodo kí wọ́n máa rẹjú sílẹ̀ kí wọ́n má máa tẹjú mọ́ àwọn obìnrin tó sì pa àwọn obìnrin náà láṣẹ pé káwọn náà máa rẹjú wọn sílẹ̀ ó wo àǹfààní tó wà nínú pé káwo rẹ ni dáadáa kárí nǹkan tó wo ẹ̀mí ká tó ṣe márèèjì tó ṣe yọ̀ǹda pé ká ṣe bẹ́ẹ̀ tá a bá ti láníyàn márèèjì a gbọ́dọ̀ wá jẹ́ ká ṣètánì wá yá wa lò ó wá jẹ́ pé àníyàn tá a máa fi tẹjúmọ́rú wọn ní máa wá ìgbádùn ara ni eléyìí ló máa jẹ́ ká wá gbọ́yé wípé lẹ́yìn tá a bá ti wá wo obìnrin níwò tó fi dá wa lójú pé bẹ́ẹ̀ ni ó rẹwà tó fún mi láti fẹ́ tá a bá dẹ̀ ti dẹnu kọ́ tóun náà ti jíṣẹ́ fún àwọn tó yẹ kó jíṣẹ́ fún tí wọ́n ti wá fúnni ní ìlérí pé pẹ̀lú ògo ọlọ́run tó bá di àkókò tí wọ́n dá àwọn yọ̀ǹda ọmọkùnrin láti fẹ́ láàárín pé abára ẹni sọ̀rọ̀ àti pé yìí ti so wáyé wọ́n ní gbogbo ohun tó ṣe wọ̀ tẹ́lẹ̀ rí tọ́lọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ fún wa láti wò tẹ́mi wa ó lè balẹ̀ sí arábìnrin náà láti fẹ́ ó tún ti padà di èèwọ̀ eléyìí la sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò kí ń gbọ́ yé wọ́n máa ń fọkàn balẹ̀ bí ìgbà tá a bá ní arábìnrin tí wọ́n dẹnu kọ yẹn o ẹlẹgbẹ́ kó tiẹ̀ ti dìyàwó fáwọn ni kódà àwọn míì nù wọn níbi táìmù kan bá wọn dé wọ́n tún lè máa bínú wípé ẹni tó sọ pé òun fẹ́ sí àwọn kò máa pe àwọn lemọ́lemọ́ kò tiẹ̀ máa gbé àwọn jáde ṣé léyìí máa jẹ́ lively husband yìí a máa ń gbọ́ gbogbo kótókótó yìí àní tó bá máa jọ́kọ̀ rí ó yẹ kó lè máa jẹ́ àwọn jáde káwọn jọ máa ṣeré káàkiri ìgboro nígbà tí wọ́n ti ṣèlérí fún ní fámìlì àwọn pé àwọn máa yọ̀ǹda ọkùnrin tó bá wá jẹ́ni tó lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó mọ̀ pé rárá a nígbà láàyè pé ká máa ṣe ìpele yìí ó lè jọ aláìní kan ṣe lójú wọn àbí kó jọ ẹni tó jẹ́ pé táwọn bá fẹ́ ẹ kò ní mọ eré bá ìyàwó ẹ̀ ṣe alùpùdọ́ọ̀rù lójú wọn látara pé ìdàkejì ohun tó jẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn Islam ó ti jókòó sẹ́ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ so ẹ̀kọ́ tẹ́sì ti kọ́ wa ni pé rárá o tá a bá ti ríra tá a ti sọ fúnra wípé afẹ́fẹ́ra kí lè bẹ̀ ti wáyé ká gbìyànjú ká má máa ṣèṣe àwọn boyfriend girlfriend nípa mi máa jókòó tira mi máa tẹjú mọ́ra mi máa jọ jáde wọ́n ní kò tọ́ ìgbà kan ṣoṣo ló lè ṣẹ̀tọ́ òun náà ni tó bá jẹ́ pé lẹ́yìn tí a ti sọ fún pé a fẹ́ fẹ́ ẹ̀mí wa ń lọ ó ń bọ̀ à ń ṣe iyèméjì ṣó fáìn tó ṣé ò fáìn tó a wá níbi láti tún wò wọ́n ní tó bá jẹ́ pé torí ìyẹn la ṣe ní láti tún tún wò bó ṣe ṣẹ̀tọ́ fún wa ń jọ́ sí nígbà tá a kọ́kọ́ wò ó wọ́n ló tún ṣẹ̀tọ́ pé ká tún tún wò lẹ́ẹ̀kejì tí ò bá tún dá wa lójú ká tún wò lẹ́ẹ̀kẹta títí ìgbà tí ọlọ́run fi ní kí ìgbì oṣù láàrin wa torí náà ẹ dákun jẹ́ ká kọ́ ẹ̀kọ́ yìí a rí i pé ó yapa púpọ̀ sí nǹkan tá a mọ̀ ní ṣe àwọn àfẹ́sọ́nà nínú ìṣẹ̀dálẹ̀ wa ìṣẹ̀dálẹ̀ wa ó fàyè gba kí wọ́n jọ máa jáde kí wọ́n jọ máa sọ̀rọ̀ wọn jọ máa kódà pẹ̀lú mímọ̀ sí àwọn òbí gbogbo eléyìí ṣe máa ń wáyé àwọn òbí mi wọn tẹ̀ wá fàyè gbà wọ́n débi pé tọmọkùnrin yẹn bá wá ọmọbìnrin wọn wá sílé òbí gan lè dìídì jáde kúrò nínú fún wọn a ní toróhùn òfẹ́ bẹ́yìn ìdíwọ́ fún wọn láti máa bára wọn sì kì la yahluwanna rajulun bimra'a illa kana thalikahuma shaytan ó ní ọkùnrin kan ò gbọ́dọ̀ bá obìnrin kan wà nínú ibì kan àfi kó jẹ́ pé àṣetán ìlẹ́ni kẹta wọn so ẹni tó fẹ́ tọ́mọ wa tó wá sílé wa táwa wá rò pé a fẹ́ jóbìí re àwa jáde síta láti ṣe òun àti ọmọ wa lóbìnrin sílẹ̀ pé kí wọ́n lè ráyè interact báwọn òbí ṣe máa ń rò ó ẹ̀kọ́ ìgbàlódé là ń lò lékè ẹ̀kọ́ Islam yẹn ẹ̀kọ́ Islam fẹ́ káṣì kẹta nítorí àlẹ́bí ni ọkùnrin kan ò ní ṣàì máa wà pẹ̀lú obìnrin kan tí kì í ṣe àwọn tó jẹ́ èèwọ̀ fún láti fẹ́ àfi kó jẹ́ pé ẹnìkan wá jókòó tì wọ́n o lálẹ́ ní kẹta yẹn ó ní àṣetán òun ní àṣekẹta wọn ìyẹn ni pé ṣètán ló máa fẹ́ darí ẹ̀mí wọn gbábí tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ wọ́n á ro èròkérò ìbẹ̀rù lè ṣe wọ́n ojú lè ṣe wọ́n kí wọ́n má jẹ́ kí nǹkan tí àṣetán ní ń pèsè wọn lẹ́yìn ó wáyé o ṣùgbọ́n àṣetán oníṣà ìfẹ́ ṣe kí ni oníṣà ìfẹ́ ṣe ẹnì kẹta wọn so ẹ dákun ẹ àwa tá a bá ń rò pé ẹ fífi wọn sílẹ̀ tí wọ́n dá wà yẹn òun ló tọ́ nínú òbí rárá ṣẹ̀ríà ní ká tí wọ́n ló tọ́ ìyẹn tá a bá fi gba ọkùnrin yẹn láàyè kókó wa nílé wa. now ǹjẹ́ tọmọkùnrin ọ̀hún bá wá wo ohun tó fẹ́ wò lára ọmọ wa tó wá ní owó òun lẹ́yìn tá a wá ṣèlérí fún un tó wá padà yí kàn padà pé òun ò fẹ́ mọ́ kí ni ṣẹ̀rí àníká ṣe kó padà a gbọ́dọ̀ forí ẹ̀yìn òdì a gbọ́dọ̀ sọ pé ó yẹpẹrẹ bíi wa nínú ẹ̀kọ́ ni pé ọkùnrin tó bá rí pé ah, obìnrin kan òun fẹ́ mọ́ wọ́n ní ká fi àánú ká fi kó bá a ṣe máa gbé kalẹ̀ fún ohun tí a máa ń kọ́ àwọn ọkùnrin lẹ́yìn tí wọ́n bá ti wo ọmọbìnrin tá a pè fún wọn tí ò tẹ́ wọn lọ́rùn òun ni pé kí wọ́n sọ fún wọn pé màá rán ustaz sí ẹ ṣùgbọ́n máa rí kíyèsí ní lọ́dọ̀ ustaz kí nìdí ni pé ẹ ó máa ń ba obìnrin lẹ́mìí jẹ́ kọkùnrin tó wù ú kóhùn ó máa wù ọkùnrin yẹn tọkùnrin yẹn bá wá sọ wípé à títà mo ti rí ẹ fáìn ọkùnrin lèèyàn lè sọ fún pé kò fáìn tí ò ní tí ò ní palẹ́kún fáwọn obìnrin ọ̀ràn ńlá ni kódà ó lè gbin ìkórira síyàn lẹ́mìí jẹ́ pé tẹ́tí máa fayé sílẹ̀ ìyẹn ní máa tóun ti ṣẹ́ so a kì í fẹ́ ká sọ fún obìnrin bẹ́ẹ̀ kọ̀ọ̀ràn kéèyàn sọ bẹ́ẹ̀ fún masha allah sista ẹ̀ṣẹ̀gun fún àǹfààní novel rírí yín tẹ fún mi láti rí yín ọlọ́run á kọ́ dáadáa o pẹ̀lú ògbó ọlọ́run màá rán àwọn ustaz yìí àáfàá yẹn lèèyàn máa wá sọ fún pé ah mi ò rò pé mo ní interest òun ló máa wá mọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí a ti gbé kalẹ̀ fún sísà pé sísà ó dàbí pé bọ́dà yẹn ẹ káwọ́ ẹlòmíì òun náà ti gbọ́yé so yẹn ò ní bà wọ́n lẹ́bi jẹ́ náà kí wàá la fẹ́ fún bọ́dà yẹn kò wá ní ìṣẹ̀tọ́ fún wípé ńgbà tó ti wá rí àwọn nǹkan tí sísà yìí ń fi pamọ́ fún gbogbo ayé tó jẹ́ pé nípa àṣẹ ọlọ́run ọba ó ní kí wọ́n ó lè wò ó ló ṣe ṣí fún ẹ kò ní ṣẹ̀tọ́ ká gbọ́ lẹ́nu ẹnikẹ́ni so èèwọ̀ ni kí bọ́dà yẹn jọ torí tọlọ́run kó bo àṣírí sísà nípa nǹkan tí ò bá tẹ́ lọ́rùn nínú torí náà wọ́n ń béèrè wípé ẹni tí ò bá wá láǹfààní láti jókòó ti àbí láti rí ẹni tó fẹ́ fẹ́ yẹn lójúkojú ṣótó tó ká fi píktọ̀ ránṣẹ́ àbí kò tó àwọn àfáà ló tó ṣùgbọ́n wọ́n pè wá sákèèsí ewu tó wà nínú ẹ̀ ewu tó wà nínú ká fi píktọ̀ fẹ́ra ẹ rí i pé ńgbà tí a ṣèbéèrè yìí bẹ̀rẹ̀ àbíjà wípé ṣé wọ́n lè ṣe ìgbéyàwó lórí fóònù àbí lórí kámẹ́rà ohun tá a fi dáhùn ni pé àwọn àfáà ní lópin ìgbà tó bá ti dáni lójú kí pé ẹni tí a rò páà ń rí náà là ń rí ẹni tá a rò páà ń gbóhùn ẹ̀ náà là ń gbóhùn ẹ̀ àwọn ẹlẹ́rìí tá à ń gbóhùn wọn náà ni tòótọ́ wọ́n ní kò ní láìsí ṣùgbọ́n ewu tó wà ń bẹ̀ ni pé àwọn irinṣẹ́ ìgbàlódé yìí wọ́n ń dá ọgbọ́n kọ́gbọ́n sí wọn gbà míì tí wọ́n lè mú ohun olóhùn kódà wọ́n lè mú àwòrán aláwòrán so àwọn àfáà ni tá a bá ní bẹ́ẹ̀ ni a lè fi rírí àwòrán ara ẹni ká fi pinnu pé ó da ẹni tí mo rí àwòrán èyí ó tẹ́ mi lọ́rùn wọ́n lè wú wà ń bẹ̀ ewu tó wà ń bẹ̀ ni pé eh, àwọn kan ni wọ́n ní ìrẹ́jẹ òsínú fọ́tò bó o bá ṣe jókòó ló ṣe máa bá rẹ ayé àtijọ́ nìyẹn o ìrẹ́jẹ wà ní fọ́tò dáadáa ń sìn àkọ́kọ́ ni pé ẹni tó fẹ́ post fún kámẹ́rà fún rẹ̀ tó bá jẹ́ ẹni tó fẹ́ ó fẹ́ fèkì ẹwà wọ́n ní oríṣiríṣi tán fi ń kun ojú tó jẹ́ pé ẹni tó burẹ́wà tí wọ́n bá pèǹtì ẹ̀ bí ẹni ya àwòrán tán èèyàn máa ṣèmọ̀ tó sóbìnrin yẹn náà rí tó bá pò síwájú kámẹ́rà tí wọ́n ya pífì ẹ̀ ránṣẹ́ á máa dá ọkùnrin lọ́bùn ni ṣùgbọ́n tó bá fẹ́ tán tí wọ́n délé tó wẹ gbogbo èyí tí péńtà fi kún ojú yẹn fún ọkùnrin lè kábàámọ̀ pé a ah, òun ti ṣe nǹkan gbé ṣẹ́rá àwọn nǹkan wọ̀nyí téèyàn bá ń gbọ́ á máa dàbẹ́ ni pé àròsọ ni a ti bá wọn lọ́kọ dá sí ọ̀rọ̀ wọ̀láhìn tí bọ́dà lóhun ò ṣe mọ́ kí ló dé á nígbà táwọn wọlé tán ọ̀tọ̀ ní nǹkan tó ń rò pé òun rí ọ̀tọ̀ ní nǹkan tó ń rí kódà ẹlòmíà máa wọ́n dà pé a ṣe sísà páàdì gbáyà ni àdàpọ̀ gbogbo oríṣiríṣi ló wà lọ́wọ́ ń tàn sìn kò sí nǹkan tó dàbí pé ẹwà tọ́lọ́wọ́n ọba fún yàn kéèyàn ó maintain ẹ̀ bọ̀ tó bá ti di pé gbogbo títọ́ yìí títọ́ yẹn jíjó yìí mọ sísọ yìí mọ ó ń pe ẹwà tí ò sí lára obìnrin mọ́ obìnrin ó lè jẹ́ sábàbí pé kọkùnrin ṣìyàn so fọ́tò àwọn àfáàní kò ní láì fi ṣùgbọ́n wọ́n kì wá lọ wọ́n kì wá ń lọ ewu tó wà ń bẹ̀ a lè tara fọ́tò mọ béèyàn ṣe ń rìn obìnrin ta la fẹ́ wò òun náà fẹ́ wo ọkùnrin tọkùnrin náà pé lára tọkùnrin bá jókòó sórí tí àtọ́yà fọ́tò kí ni fọ́tò fẹ́ fi hàn nípa bírin ẹ̀ ṣe rí ohun tó pamọ́ fẹ́ni tó fẹ́ fi fọ́tò mọ̀ bóyá òun lè fẹ́yàn ó pọ̀ púpọ̀ ó pọ̀ so wọ́n ló ṣẹ̀tọ́ tí àwọn méjèèjì bá jọ ní àfẹnukò wípé bóyá nítorí pé ilẹ̀ táwọn ń gbé ó jìn síra wọn ìkan wà lamẹ́ríkà ìkan wà nàìjíríà wọ́n ní kò sí láìsí ṣùgbọ́n tó máa dáa jù ni pé àwọn tó bá jẹ́ fọ́tò nìkan ni wọ́n fi mọ́ra wọn kí kíní kejì wọn kó bẹ ẹni tó bá mọ̀ tó wà nílùú tí ẹni tó ń fẹ́ fẹ̀yẹ̀ wà pé kó bá òun confam pé kó bá òun sálámọ̀ sẹ́ni yẹn kó mí ìtì afẹ́fẹ́ sísà tó wà ní us àpèjúwe bóyá àǹtí ọ̀rẹ́ wa kan ní o àǹtí wa kan ní o ká ní kó bá wa rí i kẹ́nìyàn lè wà ṣúọ̀ wípé òkè a rí fọ́tò lóòótọ́ eh, ohun tó wà nínú fọ́tò òun náà ni tòótọ́ bí ẹni ẹ ṣe rí màá wọ́n tún wá ń ṣèbéèrè kan wọ́n ní ǹjẹ́ bó ṣe ṣẹ̀tọ́ fọ́kùnrin láti tẹjúmọ́ obìnrin pé kó lè rí dáadáa ṣé bẹ́ẹ̀ náà ló ṣẹ̀kọ́ kóbìnrin náà ṣe mọ̀ pé àwọn obìnrin ọlọ́run dá ìtìjú máwọn yàtọ̀ tójú ẹ̀yin àtobìnrin bá pàdé ohun tó súnmọ́ ni pé tẹ́yìn ò bá gbójú obìnrin ló máa kọ́kọ́ gbójú àti obìnrin tó wá jẹ́ pé ó ti ya àṣà pátápátá ara ìtìjú tọ́lọ́run ọba dá máwọn ju tọkùnrin lọ nìyẹn. òun ló wá fa ìbéèrè yìí wípé ó da tábà la fẹ́ ṣe marriage àwa pe brother fún sister àti sister fún brother ọkùnrin máa ń tẹjú mọ́ wọn ti wọn ojú sì máa ń ti àwọn obìnrin yẹn ṣó ṣẹ̀tọ́ fóun náà pé kóun náà tẹjú mọ́ broda bẹ́ẹ̀ ni kódà àwa máa ń rán wọn létí pé ibi tó wà yìí sister kì í ṣàyẹ̀pọ̀ fẹ́rẹ̀ jù sílẹ̀ o tẹjú mọ́ ọkọ̀ òwò dáadáa in fact nǹkan tí wọ́n náà bá rò pé ò rí tó o sì nílò láti mọ̀ béèrè nípa ẹ̀ tó ti yé àtorí pé tí ò bá ní ṣẹ̀tọ́ fún obìnrin láti tẹjúmọ́ ọkùnrin lóru bẹ́ẹ̀ ni ọkùnrin gan ni ò yẹ kó ṣẹ̀tọ́ fún torí pé bọ́kùnrin bá ṣe obìnrin fẹ́ nípa kó lóhun ò rí dáadáa ó láǹfààní kó sọ pé tó òun á máa manage ẹ̀ ṣùgbọ́n òun láǹfààní ti iṣẹ́ mẹ́ta míì lè ọ̀tọ́bìnrin ò láǹfààní yẹn ẹni tó bá ti fẹ́ àìdá eh, kọ́lọ̀n kọ dáadáa sáàrin wọn àbí kó fún tó jẹ́ pé ìyẹn ni a máa rán for the rest of her life so afẹ́kóbìnrin náà ṣe so ààyè yẹn ààyè kan ni tọ́lọ́run ti gbà wá láàyè pé ká tẹjúmọ́ rẹ ni ká lè rí nǹkan tí a fẹ́ yàn èyí tí ọlọ́run ò kàn gbà òun náà ni tí mo sọ lẹ́ẹ̀kan yẹn wípé kọkùnrin yẹn àti obìnrin tó fẹ́ fẹ́ kí wọ́n á jọ dá wà kó má sí ẹnìkan tí a ṣe kẹta wọn ìyẹn ni kò sáǹfààní ẹ̀ òjíṣẹ́ ńlá ní àṣetán àṣetán ní ó kẹta wọn hàn náà bí ó ṣe lẹ́tọ̀ọ́ tí wọ́n ṣe dáwà kò lẹ́tọ̀ọ́ pé kí wọ́n fọwọ́ kan ara wọn kódà bó jẹ́ pé kí wọ́n kàn bọ́wọ́ lásán kò lẹ́tọ̀ọ́ ànábì sallallahu alaihi wasallam ó ní la an yut'ana fi ra'si ahadikum bimakhitin min hadid khairun lahu min an yamassa imra'atan la tahillu lahu ها أه؟ لأن يطعن في رأس أحدكم بمخيط ó ní kí wọ́n mú abẹ́rẹ́ alọ́lọ́run fẹ́ jẹ ẹrú kan yà ó wá ní kí wọ́n mú abẹ́rẹ́ kí wọ́n máa fi gún lórí bó ṣe jẹ́ ní tí a bá ẹ̀ta èrò wá tó bó ṣe máa dùnyàn tó òjíṣẹ́ ọlọ́run ọba ní ó ló dáa fún un ju orí ìyà tọ́lọ́run ọba tọ́jú de ọkùnrin tó ń fọwọ́ kan obìnrin tí kìí ṣe ẹlẹ́tọ̀ọ́ ẹ̀ lọ ìyà tó wà fún kọkùnrin ọlọ́kùnrin máa fọwọ́ kan obìnrin olóbìnrin àti ìṣòro pé à ń tilẹ̀kùn mọ́rí à ń ṣe ṣìná ògede pé ká mọ̀ ọmọ máa fẹ́ fọwọ́ kan obìnrin kìí ṣe àwọ ẹni tí kìí dẹ̀ ṣe àwọn tá a jẹ́ mahram fún àwọn tá a bá lè jẹ́ mahram fún nìkan ìyá wa àǹtí wa àbúrò wa lóbìnrin àwọn wọ̀nyẹn la lè fọwọ́ kàn torí pé ẹni tí kìí bá ṣe pé àrùn wà lẹ́mìí ẹ̀ a kìí ronú sexual intercourse àbí pleasure sírò àwọn wọ̀nyẹn obìnrin tó ṣẹ̀tọ́ fún wa láti fẹ́ òjíṣẹ́ ńlá ní ìyàtọ̀ lọ́wọ́n bá ṣèlérí ẹ̀ fẹ́ni tó bá ń fọwọ́ kan irú ẹ̀ láì tí ì jẹ́ pé wọ́n ti so yìgì ó níyà ọ̀hún á kì bá mà kúkú tẹ́ni ẹ lọ́rùn o wípé kí wọ́n máa fi abẹ́rẹ́ gún lórí so ká lè mọ bọ́lọ́wọ́n bá ṣe ń bínú sí ìṣe yẹn tó ó ṣe ń ṣe àpèjúwe yìí fún wa. Naam. ọ̀rọ̀ sísọ ń kọ́ a sọ pé a ti ríra sójú nígbàtà tá tán gbọ́ yí pé ó ṣèwọ̀ ká fọwọ́ kanra ìyẹn jẹ́ kínní ó ṣèwọ̀ ká jọ ìyẹn jẹ́ kejì ẹ ó ṣèwọ̀ ká tún máa tẹjú mọ́ra lẹ́yìn tá a ti jọ conclude kí ni àwọn sọ nípa ìyẹn na kó tó di pé fóònù wáyé àwọn tí wọ́n fẹ́ fẹ́ra wọn sọ́nà wọ́n máa ń níbi tí ti máa pàdé máa sọ̀rọ̀ ni irú yẹn mo ti yé wa wípé a ní ògédé pé a kàn fẹ́ pàdé ká máa nájú ẹ̀sìn ọlọ́run ọba ò fààyè ẹ̀ sílẹ̀ àfi tó bá jẹ́ pé wọ́n ní bùkátà sí jíjọ sọ̀rọ̀ yẹn kí ni bùkátà tí wọ́n lè ní wọ́n lè jọ máa ṣe plan nípa pé dádì ọmọbìnrin bàbá ọmọbìnrin ó ní kó múra ìjọba yìí làwọn ń plan pé àwọn fẹ́ fi ìdì sí nǹkan báyìí làwọn fẹ́ bẹ ọkọ àfẹ́sọ́nà ẹ̀ pé kó mú wá kọmọbìnrin yìí wá wò pé ó yẹ káwọn jọ ní àjọsọ pẹ̀lú ẹni tó ń fẹ̀hùn sọ́nà yìí káwọn ó jọ pàdé káwọn sọ̀rọ̀ ìyẹn ò ní ní láìsí làwọn afáàfin ní ọ̀rọ̀ tí wọ́n bá ní bùkátà sí kì í ṣe wọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n ní bùkátà sí tẹ́nìkan kàn fíìlì pé à tó fẹ́ fẹ̀hùn lóòótọ́ látàárọ̀ ṣúlẹ̀ kò kọ́ọ̀lù ara àwọn tí wọ́n ti fi irú yẹn bínú pé àwọn ò ṣe mọ́ tẹ́ ẹ bá bí pé sísà kí ló dé á ní brọ́dà yẹn ò kí ń pè òun ṣé tó bá ti jí láràárọ̀ kó máa má fi rẹ́gísítà nǹkan táwọn gbà yìí kó jẹ́ ìfẹ́ nìyẹn o torí pé ọ̀pọ̀lọpọ̀ ó ti ṣe boyfriend girlfriend fáìmọye ọdún kọ́lọ́n tó ní kó wá gbọ́ súnmọ̀ yìí so àwọn ìṣesí àwọn aláìlẹ́sìn yẹn ó ti jókòó sẹ́mi ọ̀pọ̀lọpọ̀ ẹ́n àhà àwọn ìṣesí yẹn wọ́n ti jókòó sẹ́mi ọ̀pọ̀lọpọ̀ débi pé tó bá fẹ́ lọ́kọ nílànà ìsìláàmù náà ó ń ẹ̀kspẹ́kìtì pé báwọn ṣe máa ń ṣe nígbà ìmọ̀kan yẹn brọ́dà tó fẹ́ fẹ́hùn náà gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ nsìn tó bá máa wà romantic wọ́n ṣe máa ń sọ so à ń bẹ̀ wá nítorí tọ́lọ́hùn pípàdé tí ò bá níìdì a ní ẹ̀sìn òfin kọ́ wa ọ̀rọ̀ sísọ náà tí kì í bá ṣe pé bùkátà wà fún tí bùkátà bá sì wà fún náà ọlọ́run bá ní fala takhba'na bil qawl fayatma alladhi fi qalbihi marad ẹ̀yin ọkùnrin tẹ́ bá ń bá obìnrin tí kì í ṣe ẹni tẹ lẹ́tọ̀ọ́ sí sọ̀rọ̀ àbí ẹ̀yin obìnrin tẹ bá ń bá ọkùnrin tí kìí ṣe ẹni tó ṣèwọ̀ fún yín láti fẹ́ sọ̀rọ̀ látàbàrẹ̀ bìkọ́ ẹ má máa sí ohùn fún wọn ẹ má máa lo ohun ìtagé tó máa ń pe ṣáhàwà tí máa pe urge tí ó máa mú ẹ̀mí ọkùnrin ronú kan bíbá obìnrin lò pọ̀ ẹ má máa fi irú ohùn bẹ́ẹ̀ bá wọn sọ̀rọ̀ so táwọn àfẹ́sọ́nà bá ń pera wọn lórí fóònù ẹ dákun irú ohùn wo ni wọ́n tún máa ń lò yàtọ̀ sọ yìí so time tó ṣe é wọ̀ náà là ń sọ pé ṣe é wọ̀ yìí tá a bá ti wá fẹ́ obìnrin délé ó wá jẹ́yàwó ẹni tó bá wù ú kó pe ọkọ bedroom voice kó lo parlour voice kitchen voice gbogbo voice tó bá wù wọ́n jọ nira wọn ni but ṣáájú marriage à ń bẹ àwọn tán jẹ́ ọ̀dọ́ nù wa pé kí wọ́n kíyèsí àwọn nǹkan wọ̀nyí ṣẹ́rí ṣíṣọ́ ó lè jọ bí ìgbà tá a bá ní ah broda yìí ó máa rorò lójú àwọn sisters kan àbí bóyá sisters yìí ah bóyá kò kò dámọ̀ but wàláhì àwọn tọ́lọ̀ ń bá ní kí wọ́n rí ṣe wọ́n ń pe ọlọ́run ọba pé kó fi dáadáa dá sí ohun táwọn fẹ́ dàpọ̀ ni àbẹ́ẹ̀ náà ni wọ́n máa bá ọlọ́run ọba nú ẹ̀ àti ọlọ́run ọba fẹ́ni kọ̀ọ̀kan wa èyí tá a ti ṣe ní ṣe àìmọ̀kan ká tó gbọ́ súnmọ̀ yé kọ́lọ́n ṣàbójú kúrò fún wa bọ́lọ́n ṣe wá ní káwọ́ wá gbọ́ súnmọ̀ yé ń sìn ìkúnlọ́wọ́ dáadáa ló yẹ káwa jẹ́ fún àwọn ọmọ tá a bá bí wípé ibi táwa gbà kọjá kójú wa tó làtẹ́sì àní kẹ́kẹ́yìn tún gbàgbẹ́ kọjá mọ́ islam ti la ọ̀nà tààrà fún wa ẹ má tún pẹ́ kọ́rọ́ mọ́ subhanakallahumma wa bihamdik ashhadu an ilaha illa an astaghfiruka wa atubu ilayk ẹni bá ní béèrè one two three ah sorry. four five kò sí stranger gbogbo àwọn tó fẹ́ bèèrè ara lé ni wọ́n number one number one mo ń gbọ́ tọkùnrin bá wo obìnrin tó bá wù ú ní gbọ́ obìnrin máa ń wo ọkùnrin náà Thank you. Yes. Yes. Bẹ́ẹ̀ni. Naam. Ṣé tó bá pàdé obìnrin yẹn? Ó fẹ́ obìnrin yẹn tán. Bó wá pàdé nǹkan tí ò tẹ́ lọ́rùn lára obìnrin yẹn. ó dá wọ́n ní ohun tá a mọ̀ ni pé tóbìnrin bá wu ọkùnrin ní wíwù pé à ó ní bọ́dì tó ń ṣe ọkùnrin lójú kòkòrò ṣe mọ̀ pé irú ẹ̀ náà ló máa ń wù á fẹ́ téèyàn bá wá fẹ́rú ẹ̀ tó bá pàdé nǹkan tí ò wù bóyá níwà ó máa ń rọrùn fọkùnrin láti ṣèfaradà àbí ibi tẹ́ ń sọ nìyẹn ha ṣó wá da pé kó máa ṣe farada ọkùnrin ṣe bí ìbéèrè yìí ni pé tó bá pàdé nǹkan tí òwú ṣé farada náà ló da kó ṣe ní àbáwò obìnrin lára ọkùnrin okay aha ó dá ó dá ǹjẹ́ tó bá wá jẹ́ pé bọ́kùnrin bó ṣe rí pé obìnrin yìí wo òun tóbìnrin náà rò pé ọkùnrin náà wo òun wọ́n wá fẹ́ra tán obìnrin wá pàdé nǹkan tí ò tẹ́ lọ́rùn bóyá nínú ìwà ìṣesí ni àbí tara lẹ̀ ń sọ ẹniwà tó lè wù kó jẹ́ kí ló tọ́kóbìnrin ó ṣe kí la máa sọ pé tọ́kóbìnrin ó ṣe náà ju pé kó ṣe sùúrù náà ni torí kó má kọjá ní tí ara lè faradà la ṣe ní àwọn tó bá yẹ kóun náà wò kó wò dáadáa nítẹ̀wọ̀ ara kó ṣèwádìí nípa tiwa tó bá ṣèwádìí nípa bíwọ̀ ẹni yìí ṣe jẹ́ àwọn tó mọ̀ dáadáa wọ́n fi lọ́kàn balẹ̀ ó wo intọ́lọ̀ ní kójú tiẹ̀ náà lè rí orí nǹkan kan tẹ́mi ẹ̀ kọ̀ wọ́n wá fẹ́ra sílé tán ó wá bẹ̀rẹ̀ sí ní rí tí ò tẹ́ lọ́rùn afẹ́kóbìnrin ó ṣe farada kó mú sùúrù tó ti yé tí ò bá wá lè farada àìlè farada yẹn tó bá páyà pé tóun ò bá tọrọ pé kó tóun sílẹ̀ ó lè sún òun sí pé kóun máa ṣe ọlọ́run látara ọkọ yẹn tó jẹ́ pé ọkọ yẹn lè fẹ́ gbé òun sára kẹ́mi òun kọ́ ó lè fẹ́ pa òun láṣẹ kóun má lè jẹ́ ọkọ láṣẹ nígbà náà ohun tá a máa fẹ́ fún ni pé kó tọrọ pé kó dákun kó tú òun sílẹ̀ ṣókíà ṣùgbọ́n tó bá lè ṣe sùúrù ìyẹn dá. Now, question number two. Number two ti lọ, number three. Àmì ìrìn àti. Thank you. ẹ̀kọ́ Ọkùnrin náà dáadáa. Yes, ìbéèrè ni pé nígbà tá a ní ah, o. tí gbogbo alágbà tí máa bá lọ tàbárẹ́ ni méjì tí wọ́n ní rárá káàkiri wọn máa sọ̀fẹ́ndẹ̀ kárẹ́ nìkan sí ok Abu Muhammad ẹmú sòrò ẹ̀yìn nìkan lẹ́nàwọ́ ìbéèrè ni pé wọ́n nígbà tí mo sọ pé káwò dáadáa ṣé ó níbà nǹkan tá a lè wò dáadáa mọ́ a ti ṣàlàyé yẹn níjòkó yìí òun láti jẹ́ pé ìkan náà àwọn ọjọ́ tí gbọ́dọ̀ wò sí níjòkó yìí a ní nǹkan tí máa sábà rọrùn láti wò ojú ọwọ́ ṣùgbọ́n ṣọ́lọ́run fún wa nígbà láàyè káwò jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni ìgbà láàyè wà fún wa káwò jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn àfáà ni kì í rọrùn láti sọ fún obìnrin pé kó bọ́ sí hòhò fún mi so a ní sọ pé kó bọ́ sí hòhò ṣùgbọ́n tá a bá rí àǹfààní bá a ṣe lè wò ju ojú àtọwọ́ lọ pàápàá jùlọ lálàjẹ́ pé ó mọ̀ pa àwọn òun àní ànígbàláyè láti ṣe bẹ́ẹ̀ a ti sọ fún pé a ti rí sọ̀háábí tó ṣe bẹ́ẹ̀ rẹ̀ so ìṣe sọ̀háábí yẹn ni wọ́n fi tú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá tó sọ yìí pé ìdá àkọ́kọ̀bà àṣàdùkùn mìíràn ẹnikẹ́ni yín bá ti fẹ́ fẹ́ obìnrin kan o wà ẹni tẹ̀tọ́ tó bá ṣe é ṣe fún ayé ń zọrọ̀ pé kó wo máyẹ̀ dùrúhù ìlànà káàkiri pẹ̀lú ẹ̀fà rẹ̀ pé kó wo nǹkan tí ó pè é sí obìnrin yẹn láti fẹ́ kó ṣe bẹ́ẹ̀ tó sọ hábì yẹn ó demonstrate nǹkan táwọn gbọ́ yẹn bẹ́ẹ̀ òun nìkan dẹ̀kọ́ bẹ́ẹ̀ náà ni Abdullahi ibn Umar òun náà ni òun fẹ́ járíà kan ọmọbìnrin kan òun rí dájú pé òun rí nǹkan tó wú òun tó dáhùn lọ́fun kóun tó fẹ́ so a lè wù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kò bá ìṣe ọmọlúwàbí mu ká ní sísà ó yá I want to see your nakedness kò bẹ́ẹ̀ pọ̀ mu tó ti yé àhà question number three ẹ̀hẹ́n sóbìnrin náà sóun náà láǹfààní láti wo brother dáadáa bẹ́ẹ̀ ni àti àti ṣàlàyé yẹn náà òun náà àwọn nǹkan táwọn ọkùnrin máa ń sáfùwẹ́ fòhó ọkùnrin ìdodo sí orúnkún ni àbí gbogbo yòókù tóun náà bá lóun fẹ́ rí ní èrò pọ́kùnrin ní problem pẹ̀lú yẹn àní problem pẹ̀lú ẹ̀ alhamdulillah question number four number four alaikum salam rahmatullah Thank you.

a bí àwọn èèyàn lérè pé ìbéèrè bíi márùn-ún tó wà nílẹ̀ ṣé ká kírun ká sọ wọ́n dọ̀la ni wọ́n ní rárá ká dáhùn ìbéèrè yẹn sọ ẹ fún wa ní bí ìṣẹ́jú kan sí méjì náà. wọ́n wá history ẹ̀ rèé o náà. ó pàṣẹ yìí. well eh, ìbéèrè ni pé sísà tó jẹ́ pé nígbà tí Islam ò tí ì yé ó ti jẹ́ni tí ó jáde gidi gan eh, bí wọ́n ṣe máa ń pè wọ́n ọmọ ògbóró ni ọlọ́run wá ṣàánú ẹ̀ ó wá gba Islam ẹnìkan wá fẹ́ fẹ́ ẹni tó wá fẹ́ fẹ́ yẹn wá padà gbọ́ látẹnu ẹlòmíì tó mọ sísà ẹgbẹ́ àṣọ́ra o. ẹni yìí ti rìnrìn kúrìn rí wọ́n ní báwo ni ká ṣe ṣe torí pé nígbà ẹ gbọ́ bẹ́ẹ̀ ó rí bá ó lóun ò fẹ́ mọ́ àwa ní béèyàn ṣe rí tẹ́lẹ̀ rí kọ́ nìkan tó má dà bó ṣe rí ń sìn nìkan tó má ṣe ní gbogbo àwọn tí à ń pè ní sàhábà sàhábà yìí kí Islam tó dé ebi kékeré ni wọ́n ó ní àrà tí kọ̀ọ̀kan ni wọ́n dáná ẹ́ lọ́kùnrin lóbìnrin ṣùgbọ́n gbà tí Islam dé tí wọ́n mọ tọ́lọ́n sọmọ tànábì wọ́n ṣe u-turn so ẹni tó bá jẹ́ pé ó ti lo ìgbà ìmọ̀ kan nílò pé kò sẹ́ni tí a bí ní ìgbà tó ti wá gbẹ̀sìn ìgbà yẹn à ń tún history ẹ̀kọ́ ni so ẹni tó bá wá sọ pé lẹ́yìn tó ti gba Islam tán òun tó ka mọ́ bíi pálapàla ìyẹn ló rọ̀rọ̀ sọ ọ̀tẹ́ tó ní ẹ kó tó di alùsùn náà kódà ó búkú yàrá kan tó fi ṣiṣẹ́ aṣẹ́wó á dáhùn pé ṣèbí lẹ́yìn ìyẹn ló wá gba ẹ̀sìn gbọ́ tó wá ń ṣẹ̀sìn ní tómátà táwa nìyẹn bó ṣe rí fóbìnrin ó bẹ́ẹ̀ fọkùnrin náà ṣùgbọ́n mi ò gbọ́dọ̀ gbàgbé nǹkan kan o ìpìlẹ̀ burúkú ó máa ń fẹ́ fàyàn padà so ẹni tí ò ní ìpìlẹ̀ burúkú yẹn ẹ challenge tó wọ́n á máa face ó lè má tó ẹni tó ti nípìnlẹ̀ burúkú yẹn nǹkan tá à ń sọ nìyẹn but kò tí ìwà túmọ̀ sí pé gbogbo ẹni bá ti wá ní bad experience yẹn rí ó wá di àpáàtì rárá in fact ẹlòmíì ibi tó gbà kọjá gan ó lè mú tún kóra ró dọ́blì ju ẹni tó look innocent lọ òun ti explore ó ti rí pé ah, orí ibú ló wà ń bẹ̀ ó wá rìtáyà sínú súnmẹ̀ tó ti yé tó nǹkan táwọn àfáà máa sọ fún wa náà ni pé béèyàn ṣe rí ń sìn ní òun ló máa tà kì í ṣe kó ṣe rí tẹ́lẹ̀ kọ́lọ́n ṣàbòjúgbò gbogbo wa. mo rò pé last question yẹn ẹ̀yin náà last question mo rò pé fẹ́ yọ̀ǹda pé ká gbọ́dọ̀ rà ní ọ̀yà bísímìlà àmì àtẹ̀kùn. yes tàbí ṣe sẹ́yìn nígbà Thank you. ìbéèrè yìí onífẹta ni ó dẹ̀ ìfẹ́ àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ ìlú kíkiri kẹrí bẹ́ ṣe ṣe béèrè yẹn ànígbàgbé ẹ̀ tó bá dọ̀la ẹ jẹ́ ká sì dáhùn ìsàlẹ̀ ọ̀la ẹgbọ́n gbogbo àpamọ́ lọ fẹ́rẹ̀ سبحانك اللهم Àwọn